Hello everyone, welcome to Tony Talks. I hope you all are doing well and so let's get right into today's video and uh, thank you for all my subscribers and if you are new here, thank you and don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos. Thank you and please there no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. àǹtí yẹn ní ẹni yẹn jù mí lọ wọ́n jù mí lọ wọ́n jù mí lọ díẹ̀ so àwọn àtàwọn ọmọ sílẹ̀ bí ọdún mẹ́ bí ọdún mẹ́sàn-án sẹ́yìn wọ́n ní bí ọdún mẹ́sàn-án yẹn pé kí ọkọ àwọn tó fi àwọn sílẹ̀ wọ́n ní eh, wọn kì í bá wọn lájọṣepọ̀ wọn kì í bá wọn sùn wípé àwọn tẹ̀ ti wà nílé fún bíi ó ń lọ bí ọdún méjì pé táwọn ṣe lásìkò àwọn làwọn máa sọ pé àwọn yà nà ó yà nà wọn ní torí pé wọ́n ń tẹ̀lé èèyàn kan káàkiri ń gbà yẹn wọ́n láwọn dẹ̀ pé gbogbo fámìlì wọn ń gbà yẹn pé à ah, lágbájá o kò ṣojúṣe ẹ̀ ń lé o kò sùn lé mọ́ o ó ló lè lọ lọ́sẹ̀ kan ó lè lọ ọjọ́ mẹ́ta tí ò ní wálé táwọn bá dẹ̀ sọ bá ìjà ni ìjà ni ìjà ni nígbà táwọn dẹ̀ ti wá rí bẹ́yẹn wọ́n láwọn ṣáà bẹ̀rẹ̀ sí ní wò ó wọ́n ní ṣùgbọ́n ọkàn àwọn ò gbé wàhálà yẹn ti pọ̀jù fáwọn wọ́n ní àwọn dẹ̀ lọ́mọ méjì nígbà yẹn pé àwọn ọmọ méjì nínú wọn ti fẹ́ parí school sat wọ́n ti fẹ́ parí tó lẹ́bù wọn gbà yẹn wọ́n ní kẹ̀lẹ̀kẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wọ́n ló ṣáà wọ́n ló ṣáà lọ fẹ́ wúmà yẹn wọ́n láwọn lọ bá àwọn fámìlì lọ bá gbogbo wọn gbà yẹn wọ́n ní wọn rí nǹkan kan ṣe sí i tọ́ka bàtà báwọn náà ni pé ọkùnrin tó bá ti fẹ́ ṣe nǹkan tó fẹ́ ṣe kò sí nǹkan téèyàn lè sọ fún un ó ti fẹ́ fẹ́ fẹ́ lòmíì nìyẹn ó fẹ́ fẹ́ yàwó kejì nìyẹn ìwọ náà gbà mọ́ra ìwọ náà ṣe kinní kan wọ́n ní but wípé ẹni yẹn jẹ́ ẹni tí àwọn mọ̀ táwọn mọ̀ wọ́n láwọn ọmọ ẹni yẹn true ẹnìkan bí abi family friend kan làwọn ṣe mẹ́ni yẹn wọ́n ní ọkàn àwọn òwòkó wọ́n ní ọkọ àwọn ṣáà lọ fẹ́ nìyẹn wọ́n làwọn sọ pé kó má fẹ́ nìyẹn kó tẹ̀ lọ wá ẹlòmíì fẹ́ wọ́n lọ́kọ wa lọ́kọ àwọn ò dáhùn wọ́n ní ó ṣàmìṣọ pé hmm, ó ṣàmìṣọ pé ó fẹ́ ẹni yìí mò ń bọ̀ ẹjọ́ o bẹ́ẹ̀ sáré ṣe kankan ni o wọ́n ló ṣáà wọ́n ló make sure pé wọ́n ló make sure pé kò ó ṣáà lọ fẹ́ ó ṣáà fẹ́ nìyẹn kò gbọ́ nǹkan táwọn sọ wọ́n ní létà ìgbà tó kọ́kọ́ lọ wọ́n ní eh, ayé ìgbà yẹn wọ́n ní àwọn àwọn ní fóònù àwọn ọmọ ò ní access sí fóònù wọ́n ló máa ń pe àwọn wọn ní ṣùgbọ́n pé àwọn lè má wà pé àwọn lè wà níbi iṣẹ́ ẹ̀kíní kan wọn ní létà kó ṣáà tún bá wọn jà wọn náà lè wà níbi iṣẹ́ kó máa ní òun fẹ́ bọ́ ọmọ sọ̀rọ̀ àwọn ò sí ní yóò ti lè bọ́ ọmọ sọ̀rọ̀ wọn ní létà kó ṣáà bá wọn sọ̀rọ̀ mọ́ débi pé bí ọdún bíi méjì mẹ́ta àwọn ògbúrò wọn ẹ jẹ́ ká power tap ten thousand ẹ ṣe a ti wà ní five thousand ẹ jẹ́ ká gbé ten thousand ẹ jọ ẹ jẹ́ ká gbé ten thousand ẹ jẹ́ ká gbọ́ wọlé ká tẹ̀ dáadáa sórí yìí ẹ jẹ́ dáadáa ká lè mọ̀ bá ṣe máa bá wa dá sí ọ̀rọ̀ yìí ẹ̀jọ̀ wọ́n ní so fún bí ọdún bíi mẹ́ta wọ́n láwọn ò tiẹ̀ gbúrò ẹ̀ wọ́n láwọn mọ́ lọ sí àwọn ọmọ wọ skul wọ́n ṣe gbogbo wọn láwọn pè é ó ní ẹ àwọn ọmọ tí ò béèrè ń àwọn ọmọ tí ó ṣe kinní kan wọ́n ní kò ṣe àdásọ́rọ̀ skul àwọn ọmọ wọ́n ní so àwọn méjì ló wọ yunifásitì lẹ́ẹ̀kan náà wọ́n láwọn lásìkò owó onírú owó oníyọ̀ àwọn ẹ̀gbọ́n àwọn wọn láwọn ẹ̀gbọ́n àwọn ló dúró táwọn wọn láwọn lọ bá àwọn fámìlì ẹ̀ ń gbà yẹn òkò sanwó skul o kínní kan wọn lọ́ọ́ máa sọ pé ọ̀rọ̀ wọn yìí náà bí ọ̀rọ̀ àwọn bàbá Mohbad náà ni gbà tí wọn náà jẹ́ káwọn ọmọ bá sọ̀rọ̀ gbà tí wọn náà jẹ́ kí àwọn ṣẹ́ mọ̀ káwọn èèyàn rò tọ̀rọ̀ lẹ̀ ká má ti ẹ̀pọ̀ bọ̀dá yẹn gbà o ti lọ fẹ́ yàwó fi ojúṣe ẹlẹ̀ lórí àwọn ọmọ yẹn wọ́n ní wọn ṣá sọ ṣẹ̀bùn bẹ́ẹ̀ torí pé máa yẹn ni breadwinner family ẹ dákun jẹ́ ká gbé ten thousand ẹ jọ̀ọ́ ten thousand ten jẹ́ ká power tap ten thousand wọ́n ní wọn ò máa sọ òótọ́ ọ̀rọ̀ fún bọ̀dá yẹn wọ́n ní wọ́n tún máa bú àwọn bọ̀ táwọn bá lọ báwọn family ẹ̀ wọ́n tún máa bú àwọn bọ̀ ń bẹ́ẹ̀ ni àǹtí láwọn báwọn ṣe báwọn ṣe gbàgbé ọ̀rọ̀ wọn sẹ́gbẹ̀ẹ́ kan nìyẹn pé kó má dàbí ẹni pé ń jowú nítorí pé kò sí nǹkan tí wọ́n pè àwọn tẹ́yẹ òjòwú ní ó ti lè jowú jù ẹ kínní kan nǹkan kan ìgbà wo tọkùnrin bá sọ pé ó fẹ́ fẹ́ yàwó ṣé ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ kó fẹ́ yàwó ni tí wàhálà wá pọ̀ tó báyìí wọ́n náà ṣàbẹ̀rẹ̀ sí ní bá àwọn ẹ̀bàràzà àwọn ṣoríṣi wọ́n ní ọ̀rọ̀ yẹn jẹ́ nǹkan tó tó dùn àwọn wọ́n ní àwọn ẹlẹ́gbọ́n kan àwọn wá àwọn ní ìtàmì lọ́kàn pé àwọn ò ní débẹ̀ lọ bèrè nǹkan kan mọ́ wọ́n láwọn wà lọ bèrè anything mọ́ ẹ jẹ́ ká power tap ẹ̀jọ̀ torí Ọlọ́run ẹ jẹ́ ká power tap ẹ jẹ́ ká power tap ẹ̀jọ̀ wọ́n láwọn wá débẹ̀ mọ́ káwọn lọ bèrè anything mọ́ wọ́n láwọn lọ bèrè kankan lọ́wọ́ wọn mọ́ ẹ ká gbọ́ kúkà táwọn àbí ẹ ká power tap ẹ jẹ́ ká tẹ̀ kó lọ kó lọ kó lọ fa ẹ̀jọ̀ gbogbo ẹ ká gbọ́ wọlé ká tẹ̀ kó lọ fa káwọ ten thousand ẹ̀jọ̀ ẹ má yẹ kí kíní yẹn já ẹ má yẹ kó tún já wà bọ́lẹ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ torí Ọlọ́run ẹ ṣé God bless you. wọ́n ní so wọ́n láwọn adìta mi pé àwọn ò ní lọ sọ́dọ̀ family yẹn mọ́ àwọn ò ní kan lọ́wọ́ anybody mọ́ báwọn wà lọ wọ́n ní àwọn ń ṣiṣẹ́ ìjọba wọ́n láwọn dẹ̀ tún wá ní business míì pé àwọn máa ń báwọn àwọn tó máa ń já yẹ̀pẹ̀ já nǹkan kan yẹn àwọn máa ń ṣe wọn làwọn wá ṣàlọ múra sí contract yẹn àwọn ṣàlọ ṣe àwọn mú gbà lọ́wọ́ àwọn yẹn lọ múra sí wọn lọ́nà ṣàbẹ̀rẹ̀ sí ní bless àwọn ìlà àwọn ṣàtìbẹ̀rẹ̀ sí ní rówó wọn ṣà ń rówó dẹ́ẹ̀dẹ́dẹ́ ń bẹ̀ ọmọ méjì lówó yunifásitì lẹ́ẹ̀kan náà wọn làwọn ṣàfẹ́sẹ̀ wọn làwọn yẹn parí wọn parí yunifásitì wọn ìyá àbúrò wọn náà tó láàsì náà wọn nìyẹn náà tún wọlé wọn ní after good three years wọ́n láwọn ògbúrò máa ń yé àwọn ògbúrò ọkọ àwọn táwọn bímọ fún yìí wọ́n ní nígbà kan tó wá ẹnìkan wá fẹ́ ṣe wedding nínú family ònìkan wọ́n ní màmá yẹn nìkan ló máa ń bá wọn sọ̀rọ̀ màmá yẹn nìkan ló máa ń bá wọn sọ̀rọ̀ wọ́n ní màmá yẹn ló ṣáà invite àwọn sí wedding pọ̀ mọ́ àwọn fẹ́ ṣe wedding wọ́n láwọn ṣáà gba ibì yẹn wọ́n láwọn ṣáà lọ màmá yẹn ló máa ń encourage àwọn pé káwọn ṣáà take care ọmọ àwọn wọ́n ní àwọn ṣáà lọ síbi wedding yẹn wọ́n láwọn róhun àti ìyàwó ẹ̀ náà wọ́n tó jọ wá síbi wedding yẹn wọ́n láwọn pàdé níbi wedding ọjọ́ wá síbi wedding yẹn wọ́n ní ìgbà táwọn ti pa àwọn relax nìyẹn six people can take half of the shot of me get the ẹsẹ̀ ẹ máa jẹ́ ká máa sọ̀rọ̀ wa lọ so wọ́n láwọn ṣàpàdé níbi wedding yẹn ó ní àwọn àwọn ṣàtúnrún àti ìyàwó ẹ̀tàn ṣe pẹ́pẹ́ dẹ̀ mú bẹ́ẹ̀ wọ́n láwọn dẹ̀ lọ tàwọn àwọn kúrò ń bẹ́ẹ̀ wọ́n ní so látìgbà yẹn àwọn náà kì í pè é kò kì í pè àwọn kò àwọn ọmọ hmm. okay okay okay okay ma okay thank you sir darling sister wọn láwọn ò béèrè ẹ̀ mọ́ òun náà dẹ̀ béèrè àwọn ọmọ táwọn yẹn fi parí school àwọn yẹn ló four years ní university wọ́n jáde àbúrò wọn náà aláàbúrò wọn náà ti parí báyìí nine years ago nǹkan tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí o wọn láwọn máa wà bóyá bíi eighteen eighteen seventeen nígbà yẹn ṣe mọ èjì àwọn yẹn tó máa jẹ́ ǹsìn so wọ́n láwọn ṣàrùn mọ́ àwọn ṣàrùn mọ́ títí títí tí wọ́n ní so ìyàwó tọkọ mọ́ lọ fẹ́yìn ìyàwó yẹn náà bí bí ọmọ méjì ìyàwó yẹn náà bí ọmọ méjì fún ìyẹn ìyẹn náà ṣàgbàjúmọ́ àwọn yẹn lọ mọ́ wọ́n ní so pọ̀ tó wá di bíi last year bó ni ìyá mi kọ́ àtàrọ̀ wọ́n ní ó wá di bíi last year wọ́n ní kan nínú àwọn ọmọ àwọn wá ó wá mú ọkọ wálé ó ṣe introduction ó yé wa wọ́n ní ìkan nínú àwọn ọmọ yẹn wá ṣe introduction so introduction tó wá ṣe yẹn so màmá tí àwọn sọ pé máa ń pe àwọn sí tó jẹ́ dára family ọkọ táwọn sọ pé ó encourage àwọn tó support àwọn yẹn màmá yẹn náà àwọn wá invite màmá yẹn nìkan làwọn invite lára family ọkọ wọn làwọn invite màmá yẹn náà wà ń bẹ wọn làwọn ṣáà ṣe introduction fọmọ èyí yẹn bá lọ ṣe mọ̀ pé social media dẹ̀ ní ẹ máa fi nǹkan sí status ẹ máa fi sí kinní bàbá yẹn ṣáàrí àwọn fámìlì kọ̀ọ̀kan náà ṣáàrí wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní báyìí àti rí yẹn jà ọlọ́tẹ̀ ní ọjọ́ tí ó yẹ kó lọ bí kinní yẹn bàbá ọmọ wà ń bẹ́ẹ̀ wọn pé bàbá ọmọ ẹ̀yin náà wá pè síbì kan pé kẹ́ ẹ wá lọ ẹ̀yin lẹ wá lọ bẹ̀ kinní kan wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní bá màmá tó wá síbi introduction bẹ́ẹ̀ sí bá màmá yẹn jà ká tójú ká tó fọ̀ wọ́n wá wá fámìlì ọ̀rọ̀ yẹn ṣàká wọn lára gan wọn láti tún wá family woman yẹn lọ thank you for that gift ẹ ṣe gan ni ìyá ìyá Rebecca ẹ mọ̀ ṣe God bless you màkò ní tán bẹ́ẹ̀ grandma ẹ pẹ́ fún wa o so wọ́n ṣàwá wọ́n wá family woman yẹn lọ ìyá ìyàwó wọ́n ṣàwá family ẹ̀ lọ wọ́n láti lọ́ọ́ máa rojọ́ ṣó yẹ yín báyìí wọ́n lọ́ọ́ rojọ́ ń bẹ̀ ẹ́ kíní kan ẹ̀ gbáàwó kan ká sọ pé kò tiẹ̀ ó àbádọ́ àwọn kò bí bàbá ọmọ ṣé bàbá ọmọ ti kú ni tí bàbá ọmọ fi lè sí níbi introduction ọmọ wípé yẹn àwọn ò ní gbà àwọn ò ní gbà kan ṣe wedding yẹn tí bàbá ọmọ ò bá sí níbẹ̀ bàbá ọmọ wà láyé kinní kan nǹkan kan. ẹ jọ ọmọ yẹn náà wá rò pé ṣe bẹ́yìn pípù yìí làwọn máa ń wá bá ń gbà yẹn táwọn afẹjọ́ sùn tẹ́ lára àwọn gbóná. No? tẹ sọ pé kò sọkùnrin tí kì ṣe kí káwọn lọ mójútó àwọn ọmọ àwọn fúnra wọn ṣe bẹ́yìn lẹ́ máa advice àwọn gbà yẹn pé káwọn lọ mójútó àwọn ọmọ àwọn wá sọ́dọ̀ yín time with that number tẹ́ níyẹn lọ fi rẹ lọ́kàn balẹ̀ àwọn ọmọ ẹni kó lọ mójútó ọkùnrin ò lè má ṣe ọkùnrin lọ mójútó àwọn ọmọ ẹ̀ ń tẹ̀sọ́ fáwọn nìyẹn òun dẹ̀ jókòó táwọn ọmọ òun mójútó àwọn ọmọ òun nine years ago this a father tí ó béèrè pé ṣáwọn ọmọ yìí tiẹ̀ kàwé àbí wọn kàwé ṣáwọn ọmọ yìí tiẹ̀ ṣé wọ́n ṣoríire àbí wọn ṣoríire bàbá yìí ló wá gbọ́ ń sìn pé ọmọ wọn fẹ́ ṣe ó ti ṣe introduction wọn fẹ́ ṣèyàwó ẹ wá lẹ́yìn máa forí sọlẹ̀ ní tẹ́ẹ̀bà sí níbi wedding pé àṣé báyé ló wà nígbà táwọn ọmọ yẹn lọ sùn kí ni contribution ẹ̀ kí wọ́n kàn wá sọ contribution ṣé owó school ló bá àwọn sọ lórí àwọn ọmọ ni àbí wẹ́fíà àwọn ọmọ ló jẹ́ lógún tó bá wọn béèrè pé ṣáwọn ọmọ yìí wà òkè ṣáwọn wà òkè níjọ́ tó dùn níjọ́ tí ò dùn ṣé ó béèrè ni ṣe bẹ́ẹ̀ tó lọ fẹ́ ló gbájúmọ́ pé so kí wàá ní ẹjọ́ tọ̀hún nísìnyí pé ọmọ ṣe introduction àwọn ò pé ẹjọ́ ṣé ó yẹ kóun pè ní sí introduction ọmọ pé bó ti dà wọ́n ló ti lóun ò mà wọ́n rí mọ́ àbí wípé àwọn ènìyàn ṣàlọ ọ̀rọ̀ yẹn ṣáà dìjà láàrin àwọn ẹ̀gbọ́n àwọn àtàwọn ẹni iṣẹ́ àfẹ́sì ara wọn pé à báwo lẹ ṣe ń da ẹjọ́ ẹjọ́ burúkú wò lẹ̀ ń da ṣe bá yé lẹ wà nígbà táàbúrò yín abandon àbúrò àwọn ṣe báwọn pè yín kí gbogbo yín sọ ẹ sọ fún pé yẹn kó láàmú mọ́ra ìyẹn máa láàmú mọ́ra ni ọkùnrin ilé máṣe ọkùnrin ṣe bẹ́jọ́ tẹ dá nìyẹn ipe òkè ń sìn kí ni káwọn wá kí ni ẹjọ́ wo ni káwọn wá dà ṣé dandan ṣé nísìn báyìí bàbá tí òun bàbá tí òun báwọn ọmọ ṣe lọ sí skul tó ṣe lọ sí skul ṣé káwọn wá fà sọ́dọ̀ sí káwọn sọ pé kó wá kó wá kó wá jókòó kó wá jókòó níjọ́ márèjì ni àbí kó ṣe kínní kan láwọn ọmọ tí ò sanwó skul wọn tí òun bọ́ ṣe lọ sí skul àwọn ni àwọn máa pe fámílì ọkọ yẹn àwọn máa sọ fún ọkọ yẹn pé ọmọ ní bàbá o ọmọ ní bàbá o kinní kan tó máa sọ fún mi pé bàbá ṣe gbá kan ọmọ ní bàbá o ah, wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní bá woman yìí fa wàhálà nítorí pé ṣe mọ̀ pé wedding ò dẹ̀ ní pẹ́ mọ́ wọ́n ti ṣe introduction wedding ò ní pẹ́ mọ́ so woman yẹn wá ní ṣé ẹ̀bí wà ń bẹ̀ bóun ò ṣe pé bàbá fún introduction yẹn nítorí ẹni tó pa àwọn ti látijọ́ tí ò ti ẹ̀ rántí pé bóyá àwọn ẹ̀ six ẹ̀jọ̀ wọ́n ní ṣé o ṣó yẹ káwọn pe ṣó yẹ káwọn pe bàbá yẹn fún introduction àbí ṣó yẹ káwọn pe fún wedding so issue tó wà nílẹ̀ tí a fẹ́ yanjú nìyẹn ẹ̀jọ̀ torí ọlọ́run ẹ jẹ́ ká gbé àwọn kọ̀ọ̀kan wọlé ń fẹ́ ká dá sí ẹ̀jọ̀ gẹ́gẹ́ bí obìnrin gẹ́gẹ́ bí ọkùnrin ẹ jọ̀ọ́ ẹ bá wa dá sí kí ni advice ti yín fún woman yẹn ẹ jọ̀ọ́ ṣé ó yẹ kí woman yẹn ṣó yẹ kó pe bàbá yẹn sí eh, wedding ṣó yẹ kó pe sí introduction ṣó yẹ kó invite ẹ ṣó yẹ kó jẹ́ kó wà ń bẹ̀ torí eh, wọ́n lẹ́jọ́ kì í ṣẹjọ́ èèyàn kéèyàn má mọ̀ ọ́n dá ẹjọ́ torí ọlọ́run ẹ bá wa dá sí i ìjọba bá dẹ̀ fẹ́ wọlé tẹ́ bá ń gbọ́ mi ẹ bá mi send request ẹ jọ̀ọ́ àwọn tó bá wà available tá a bá lè táwa táwa available lè dá sí ẹ ẹ bá mi ẹ bá wa dá sí kí ni kí woman yẹn ṣe nísìn nítorí pé wedding náà ò ní pẹ́ mọ́ ẹ jọ̀ọ́ ṣé ó yẹ kí woman yẹn pe bàbá introduction ẹ jọ̀ọ́ torí pé wọ́n ní kinní kan ló lẹ́yìn òkú àbíkú bàbá ọmọ ló lọ́mọ lóòótọ́ bàbá tí ò béèrè wẹ́fẹ̀ àwọn ọmọ yìí ṣẹmọ mi ò ní fẹ́ kémi george kó má dàbẹ̀ ni pé mò ń dájọ́ ṣòye yín ṣùgbọ́n àwa náà gẹ́gẹ́ bí abiamọ tírú ẹ̀ bá ṣẹlẹ̀ sábúrò wa tírú ẹ̀ ṣẹlẹ̀ sí wa ṣó yẹ kí bàbá yẹn ṣó yẹ kó neglect àwọn ọmọ ẹ̀ nítorí pé ó fẹ́ lọ marry ẹjọ́ ṣó yẹ kí bàbá yẹn ṣe bẹ́ẹ̀ ẹjọ́ ẹni tẹ́ bá fẹ́ kí n gbé yín wọlé ẹjọ́ ẹ bá mi send request kí n gbé yín wọlé àwọn tá wà available ẹjọ́ àwọn tá dẹ̀ ti wọlé náà ẹ ká ẹ ká máa dá sí ẹ ká dá sí ẹ bá mi dá sí ọ̀rọ̀ Mama, you are welcome, madam sister. I send the question. Uh, mm. My baba here, oh, tó neglect àwọn ọmọ was wrong in the first place. uh, but she, uh, problem come on, but téèyàn your ní like, You have a problem with your wife or you have a problem with your husband. Can your mama involve àwọn ọmọ. Àyè àwọn ọmọ ọ̀tọ̀, but want to share, bẹ́ẹ̀, wọ́n ti ṣe I think the woman should have informed informed him more, ọba ti sọ fún just for posterity's sake èèyàn máa ń èmi believe pé ilé ayé yìí ah, forgiveness is of the mind. ẹ jẹ́ ká power tap ẹ jẹ́ ká power tap ẹ jọ. èèyàn máa ń forgive ìyẹn ò ní pé dandan kan forget but for the sake of that child ṣe mọ̀ wọn ọba ti sọ fún wọn mà ọmọ ẹ fẹ́ mọ́kọ wálé o ṣé ti yẹ yín màmí ah, ó tún buyì fún ọmọ yẹn gan lọ́dọ̀ àwọn family ọkọ it's not as the father is dead bàbá ṣì wà láyé ṣe mọ̀. mo understand pé wọn ò sí mbẹ ṣe ti understand kọ fáwọn ọmọ yẹn bó ṣe rí ìtìjú gan ni fún bàbá yẹn pé ah, hmm. àwọn ọmọ tí mi ò sí mbẹ fún wọn wá ń ṣe hmm. nǹkan ẹ̀yẹ ó máa wá hmm. jẹ́ kí bàbá yẹn gan kó realize wípé ah, àwọn ti fọ́ńbù but not involving him at all ó ní bó ṣe rí ìsìn tó ti fẹ́ ṣe wedding kọ́ sọ fún ọmọ yẹn kán wá bọ́n ṣe máa lọ sọ́dọ̀ bàbá yẹn just for ẹ mọ̀ èèyàn máa ṣe nǹkan gbà kò ṣe fún nǹkan míì. nítorí àwọn aráalé ọkọ aráalé ọkọ gan wọn ò ní mọ sórí yẹn ṣe mọ̀. ẹ wò ṣe rí gbogbo ọ̀rọ̀ aráalé ọkọ ọ̀nà aráalé ọkọ màmí ọlọ́run nìkan ló mọ ẹni tó nífẹ̀ẹ́ èèyàn dénú wọn ò ní problem pẹ̀lú aráalé ọkọ wọn ọkọ wọn ni ò ló ti tà wọn lọ́pọ̀ fáwọn hmm. ẹbí ẹ̀ ṣẹ́ aráalé ọkọ ọmọ ọmọ yẹn ni mò ń sọ aráalé ọkọ ọmọ náà ṣe mọ̀ wọ́n á lè respect ọmọ wọn gan but ká ní pé wọ́n ti bí ọmọ ńkọ́ where is your daddy tó ti sọ pé my daddy is dead ẹ mọ̀ wọ́n á ti ní kí bàbá yìí ò sí láyé but bàbá tó wà láyé tí ò wá sí lórí ìjókòó ká ní wọ́n sọ fún bàbá yẹn tí bàbá yìí ò bá wá wá ẹ̀hẹ́n wọn kàn jọ kan ó yẹ kàn sọ fún wọn ṣe ti understand kàn wá bó ṣe máa ṣàtúnṣe sáìdì yẹn ọlọ́run á jẹ́ kàn jèrè àwọn ọmọ yẹn dọjọ́ alẹ́ wàhálà àwọn ò já sásán kọ́kọ́ sọ fún wọn nípa wedding yẹn kan ẹ mọ̀ kọ́ try láti make amends just for the sake of the child's future uh, nǹkan tí mo kàn ní kí wọ́n sọ nìyẹn màá mi. God bless you. God bless you. God bless you. ìyálóde ìyálóde ṣe wà lsbc wọ́n ní she should have informed him. Oh, hello ma. yes ma. hello. yes ma'am. ń gbọ́ yín ọbẹ̀ yóò gbúdọ̀ mọ́ dúró. Ah ẹ wò ó dáná lọ́wọ́ ni. ó bẹ́tà. ẹ rí lóòótọ́ kò sí nǹkan tó ní ọmọ ìfọ̀n bàbá ẹ̀. bẹ́ẹ̀ já sóò tọrọ fúnra wa inú èèyàn kì í dùn kò ṣe pé bàbá yìí kò ṣe pé nǹkan ṣe ẹ́ o tẹ̀lé obìnrin míì lọ sọ àwọn ọmọ tó bí síbẹ̀ àwọn lọ́mọ náà àwọn lójú ọmọ mi ò blame woman yìí o torí pé ọmọ gan gbà mí ọjọ́ lọ́mọ mọ ojú màmá yìí kàn ṣe mistake ni tó bá sọ fún un gan tó bá ṣe èmi lọ́mọ yẹn o á jókòó bí gan bàbá náà jọ náà ni kò sí rírí tó máa rí ṣe understand ẹ tó bá wà láì mi kì í ṣe pé òkú kì í ṣe pé kò sí fún ẹ ó tẹ̀lé obìnrin míì lọ ó bí ọmọ míì síbẹ̀ àwọn ọmọ yẹn ló ń tọ́ ó fi àwa sílẹ̀ kí ni bá wà láàrin mi àti màmá ẹ̀ ẹ̀yìn wa àti ìyá mi tó fi wá dé àwọn ọmọ nù so o ti fi pa lè ṣoríire àwọn tó dẹ̀ lè ṣoríire tó lè ṣọmọ fún ẹ kó lọ jókòó tì wọ́n ẹ má jà bú máa rárá rárá àwọn fámìlì dìdìrín náà tán wá ń sọ̀rọ̀ ṣé ńgbà tó ṣẹlẹ̀ kí nìkan tó rí ṣe kàn rí nà ẹ tó kú ni kù là ń bá jayé wúmà tó kù kù ìgbà lójú yorùbá nígbà yẹn là ń mọ̀ rẹ́ ẹ jẹ́ ká fira wa sínú ṣú wúmà yẹn pé àwa ni irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ẹ wo irú emotional torture ẹ wo irú bí wúmà yẹn ṣe máa ẹ wo ohun tó máa máa pass lásìkò tí ọkùnrin yẹn fi sílẹ̀ bóyá ó tún jẹ́ èèyàn kan tó yẹ pé kò tún ságbára much lọ́wọ́ ẹ̀ tó wá tiraka ó wá tán ọmọdébì ẹ wá sọ tó kiri pé kò fún ìkó sọ pé kó fẹ́ ṣe wedding ṣé kí lẹ́yìn ṣe nípa ọ̀rọ̀ ilé ayé ẹ̀ but síbẹ̀ náà bí Yorùbá a máa fi tí onítùmọ̀ máa fi gbéra wa lẹ́sẹ̀ náà ní òkè òkú lò rè á ní bàbá òfò <laughs> bàbá ọmọ ló lọ ọmọ àìmọye ọmọ tí ò ní bàbá l'Amẹ́ríkà àìmọye ọmọ tẹ́ máa dóyún ẹ̀gbìn tí ò ní bàbá tí wọ́n á tún yàn wá yanjú ju ọmọ tó ní bàbá gan but síbẹ̀síbẹ̀ náà ìlú ta ti wá kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí wọn lọ yorùbá àárín nǹkan kan fi tura wa nínú náà ni òun ìtùnú yẹn pé kó jẹ́ kí bàbá mọ̀ kó wá jẹ́ sórí bíi dédé kó wá jókòó ń jọ yẹn ṣùgbọ́n èmi o it's left to èmi ọmọ màá sọ fún ìyá mi pé tọ́mọ bá sọ pé bàbá òun fẹ́ kí bàbá òun jókòó ni tọ́mọ bá sọ pé kò fẹ́ kó jókòó ń bẹ̀ kó jókòó náà nìyẹn hmm. ṣùgbọ́n free a máa sọ pé torí ẹbí ìyá torí ẹbí ibi tó sí lọ náà ṣáwọn ẹbí àwọn ẹṣọ jù tí wọ́n fọ́ ni táwọn bá fi ọmọ tí wọ́n lẹ̀ ń gba ìyàwó tó ń fẹ́ táwọn bá fi ọmọ tí wọ́n lẹ̀ táwọn náà ṣó máa dépò tó délé ni láti fọkọ àbí láti fẹ́ yà ẹjẹ wọn máa fi tí ò ní túmọ̀ bóra wa lójú ẹni tí ò bá bíbélì kan sọ pé ẹ̀dá tí ò bá ṣiṣẹ́ kò yẹ kó jẹun ò lè jẹ́ níbi tó ò bá ṣe sí kò lè jẹ́ èmi o bàbá tó bá ṣerú ẹ̀ fún mi kò lè jẹ́ ibi tí ò bá ṣe sí mo kàn lè máa ro tọ́lọ́ ọmọ lára pé tó bá yẹ pé one million ni mò ń fún ìyá mi ṣó ti yẹ yín ìfà bóyá ten thousand péré ló máa bọ́ sí bàbá ẹ̀ lọ́wọ́ kí nǹkan fi ṣàṣẹ pé mo ṣe fún ẹ pé kí kí nǹkan sí pé mo eh, ṣe fẹ́ kó wà lọ́wọ́ ẹ ṣáà máa ṣàṣẹ. ṣùgbọ́n bó ṣe rí ẹ̀ náà ẹ jẹ́ kí wọ́n yìn fọ́ọ̀mù ẹ jẹ́ kí wọ́n lọ sí kán lè jẹ́ kó gun omi kán lè fi ilé ayé ọmọ ọlọ́mọ ní sílẹ̀ tó bá ṣe wíwá dé ní tèmi wá yìí o bàbá yìí ò ní jókòó tọrọ mo sọ fún yín bọ́ bí tán wà yẹn ẹ jẹ́ kán sọ fún bàbá àwọn ibi tán bá fẹ́ káṣọ wa kán wá ṣe bẹ́ẹ̀ yọ ọjọ́ kan náà ni tó bá dẹ̀ ti parí ẹ̀ tó tán ṣùgbọ́n ṣe pé ńgbà mi mo ti rú ẹ̀rí tó yẹ pé ìyá ọ̀rẹ́ mi ni kò sí láì bá àwọn ọmọ yìí náà bàbá wọn ló tọ́jú wọn ìjọ tán fi àwòrán wa ní ọ̀rọ̀ àbọ̀ ọlọ́run ìyá ẹ̀ nìyẹn bàbá ẹ̀ ní bàbá ẹ̀ ìyàwó bàbá ẹ máa gbọ́ ìyàwó sí bàbá fẹ́ ló kó àwọn ọmọ yẹn dàgbà obìnrin tẹ̀lé lè tó ṣán lọ ìyàwó tí bàbá fẹ́ ló tọ́ wọn dàgbà ṣe fẹ́ gbọ́ níjọ marriage bàbá àtìyá ló wà ń kó ìyá kan wá aṣọ wá bẹ́ẹ̀ ni hmm. wọ́n dẹ̀ wọ́n fún un ní ọ̀nà yẹn náà láti jókòó bí ìyá o ẹ wò ṣe ló dàbí ẹmu tójú bá pàdé bí àtọ̀lé ó ṣẹlẹ̀ séèyàn tiwa kan náà lálé yábì fọ̀ bó ṣe dúró jọ ọ̀rọ̀ jọ ọ̀rọ̀ bó ṣe dúró jọ ẹ̀ ní òun gan ó rè é kí lóun wa òun bá má wulẹ̀ wá gan torí kò sí ọmọ gan òfin látẹ̀ńṣọ̀n wọ́n kàn fílẹ̀ ní figure head pé kò ṣàfẹ́ wà náà ní dandandandan yẹ́ ẹ̀ nìyẹ́ náà náà fi ṣe wọn ló fi wà níbi lẹ́yìn marriage yẹn tó ń tọ́ máa ṣe fún bàbá yẹn làwọn family bàbá yẹn kàn jẹ́ kàn wá bọ̀ kàn place wọn sáàrin wọn kàn fi boundary sí ṣùgbọ́n tẹ̀mí lè sọ lórí ẹ̀ nìyẹn o. Hmm. wọ́n ní even if tẹ̀ ìyẹn náà tá a bá jẹ́ kí tá a bá jẹ́ kí wọ́n máa realize àwọn bàbá ọkọ àti bàbá àti ọ̀ ìmọ̀ máa ṣe bẹ́ẹ̀ lọ. Hmm. bọ̀dọ́ bá ti fún àwọn kan ṣe scapegoat pé ìwà tí ò da ò da yeah. when my change. only even if he comes he will not be free because there won't be any bond my Ben. ni god bless you. ẹ ṣe um, ìyálóde ẹ tètè àwọn tán o torí gbogbo iṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe ni mo bá yín god bless ọlọ́run nípa làkàyè yín uh, dokram kọ́ṣẹ́ wà ń bẹ̀ ṣe lè bá wa sọ̀rọ̀ sí ma. ẹ̀ka lẹ́mà. ẹ̀ra mẹ́ka lẹ́mà. báwo ni dé yín ma yes ma ẹ̀ra mẹ́ka bọ̀ ma ẹjọ́ àtàwọn fẹ́ sọ̀rọ̀ jẹ́ ká ẹ send friend request ẹjọ́ jẹ́ kí n gbé yín wọlé ẹ lè bá power tap ten thousand ten thousand là ń lọ ẹjọ́ torí ọlọ́run ẹjọ́ ó yá mà. ọ̀rọ̀ tí ìyálóde sọ yẹn mo support wọn. ẹ̀yẹ́ tó support ìyálóde. bẹ́ẹ̀ ni mo support wọn bẹ́ẹ̀ tí ó lè tún tèmi kan tún fẹ́ sọ sí ni pé ẹ̀rọ muslim lèmi bẹ́ẹ̀ ni ní islam wọ́n sọ pé kò no matter what your parents no matter what nǹkan tó máa ṣe fún ẹ èèyàn sì gbọ́dọ̀ tọ́jú wọn a sì gbọ́dọ̀ tọ́jú wọn èèyàn sì gbọ́dọ̀ fún wọn ní ọ̀wọ̀ tiwọn but àwọn ọkùnrin ayé sí wọn wọn abuse a lot of things dẹ́pẹ́ tí ọba ní kó ṣe káyàn lára kó ṣe tìyàn hmm. tó wọ́n ní tí ọba ní bí ejò ṣe gùn tó lè yọ ṣe máa ń lọ kí ẹ̀ èèyàn adáná sunlé ah, àlọ́ yẹn ṣe máa sún àsúnlé yìí so nǹkan tẹ̀mí ò bá sọ ni pé kọ́ lọ sọ fún wọn kí wọ́n wá tí wọ́n bá wá most of the time tí àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn bá wá síbi pàtí tí èèyàn bá ń ṣe ọ̀bì síbi kọ́ àwọn ọmọ wọn gbogbo àwọn tí wọ́n ti ẹ̀mọ́ tó ń ṣẹlẹ̀ tẹ̀ máa mọ̀ wọ́n máa dàbí outcast ní anyway wọ́n máa dàbí outcast ni because wọ́n lè máa mọ̀ yìí pé bóyá aṣọ báyìí ló yẹ kán wọ̀ o àbí nǹkan báyìí ló yẹ kán ṣe o ọ̀tá máa ti ṣe nǹkan tó yẹ kán ṣe ìgbẹ́ kan máa kọ kéèyàn kàn fi kéèyàn sin Ọlọ́run látara wọn ó ti yé yín èèyàn sin ọlọ́run láti ara wọn ni you know so bí tèmi ṣe jẹ i'm so happy pé mo i was able to talk to you yes, all the time ma wa ma wa n sálẹ and i was able to yes ma ẹ ṣé gan ni ma nice yes ma ẹ ṣé yes ma ẹ kú àtúnṣe o ọlọ́run àti wọn máa fún yín ṣe o àmì ọlọ́run àmì ọlọ́run ẹ ṣé gan ni. àbára yín pa ẹ ẹ ẹ wọ́n mi wá tó sọ̀rọ̀ ọ̀hún mọ́mí wa tó sọ̀rọ̀ ọ̀sìn nínú ọ̀rọ̀ tí mo sọ náà mi ò sọ pé kéèyàn máa tọ́jú ẹ̀ pé mo sọ ìtọ́jú tí màá fún tí àmì bá gba one million bàbá yìí lè gbà ju twenty thousand lọ́sẹ̀. mo sọ yẹn I agree with you. I agree with you. ten thousand. I agree with you. because ẹjọ ṣe máa wọn ẹ máa gbọ́ ọ̀rọ̀ yẹn dàbí ìgbà tó yẹ pé èèyàn tó ń lọ síbi iṣẹ́ tó ń ṣiṣẹ́ tó gbowó oṣù èèyàn tí ò wá lọ bí iṣẹ́ tí wọ́n á ní ẹja máa fóònù náà lówó kó lè máa rí nǹkan fi jẹun èmi tí mo fi agídí ẹ̀ fi agbára ṣiṣẹ́ yẹn kan chíìtì ni màá ẹ̀yà lóde nǹkan tí mo ṣe ní kẹ́kẹ́ ká sin ọlọ́run lára wọn nìyẹn. bẹ́ẹ̀ ni wọ́n dé ọlọ́run àti pẹ̀lú yín. Hmm. títí ọlọ́run la máa kàn wò mọ́ wọn lára ọlá wípé tí ò bá sí àwọn kò ní sí àwa ṣé ti yẹ yín in Islam tí ò bá sí àwọn kò ní sí àwa hmm. àwọn ni wọ́n fi àwọn ni wọ́n tọ́jú wa sí ara ìyá wa ká tó jáde wá sáyé so ọlá àti ọlá àti ọjọ́ kan yẹn lèèyàn máa rò. my sister ẹ wá máa gbọ́ afúnṣọ́ lọ́lọ́run fi gbogbo wa ṣe bẹ́ẹ̀ òbí kan bímọ kò ń ṣe bóun ni ó ní àṣẹ lórí ẹ̀ ọlọ́run kò ló fún ni ṣe ti ọ̀dí sà èmi ò fi gbogbo ara gbà yẹn pé òun ló wà wá sáyé lóòótọ́ ó fìdí kàn débẹ̀ lọ́mọ wálé ayé jẹ́jẹ́ lọ́mọ jókòó kó sọ pé ẹ̀jẹ̀ pè mí wá sílé ayé ṣe ṣe ṣe wá rí àwọn òwe tán máa ṣe gba òkú òkúròkúrò yẹn òkúrò yẹn àwọn ọkọ kan tán máa ń fún àwọn ọkùnrin ní indulgence ní nàìjíríà wá ní ọkùnrin polygamous in nature òkè òkúrò àwọn ọ̀rẹ́ máa ń run mí nínú. tó bá ṣe pé yes tó bá ṣe pé ọkùnrin obìnrin ni ó fi ọmọ lẹ̀ bẹ́ẹ̀ ẹ wo bọ́n ṣe máa máa ṣépè fún ẹ wo ẹ wo kéèsì tá ọkọ sọ lẹ́ẹ̀kan tó yẹ ó fi yẹ fọdún mẹ́wàá ẹ wo èpè táwọn yẹn ọkọ sọ. ẹ èpè tán pé ya Mohbad jẹ́ lẹ́sùn gbófo mọ́lẹ̀. ẹ wò ni mo ṣàlọ́dẹ̀ wùmà ní amẹ́ríkà wa ìta wa bí tó bí ọmọkùnrin mẹ́rin four boys ó dẹ̀ da ọmọ ẹ sílẹ̀ tó kéré jù náà ọmọ ẹ lọ́dún náà lọ́hùn was one year old a year old ni bọ́ọ̀ yẹn gbogbo wa la gbọ́ wọn yẹn káàkiri tí bàbá wọn bá ń lọ bí ṣó máa gbé wọn lẹ̀ lágbájá máa gbé wọn lẹ̀ tàmẹ̀dù máa yẹn try títí títí òun nìkan ló tọ́ àwọn ọmọ yẹn mẹ́rẹ̀ẹ̀rin can you believe pé àwọn mẹ́rẹ̀ẹ̀rin lọ́ọ̀yà ni wọ́n ń sìn ẹ jọ ṣé ya àwọn ṣé àwọn yẹn lè forgive ya wọn mà. wọn ò forgive ẹ náà ni wọn fẹẹ sọ. ẹ ti rí bẹ́ẹ̀ yẹn sìn ẹ yẹn náà para tap ẹ jọ ẹ para tap ẹ para tap ẹ jọ ten thousand. wọn làwọn ò gbọ́dọ̀ rí ìyá àwọn níbi ìyàwó àgbógbó wọn láti ṣe ìyá mọ́tò márùn-ún sí wọn làwọn ò gbọ́dọ̀ rí ibi ìyàwó àwọn. wọn forgive ẹ gbogbo èèyàn ló sọ ti wọn forgive ìyá wọn. Mm-hmm. wọn ló dá àwọn sí ó ṣe wàhálà wọn máa lọ sí ibi iṣẹ́ máa káwọn máa lọ sí ilé bẹ́bí sítáà ó máa fẹ́ lọ síbi kan máa káwọn ọmọ láti stéètì New York náà wà ó máa kó wọn wá sí Boston sọ́dọ̀ àwọn sísá ẹ̀ kó tó lè lọ sí anywhere gbogbo àwọn yẹn dẹ̀ dún real good ọlọ́run dẹ̀ fún tọ́ uh-huh. gbogbo wọn dẹ̀ all lawyers. yes o ẹ wo nǹkan tó bá yẹn pamọ́ra bàbá yẹn ò ní fẹ́ yàwó mi torí kó lè ra ọmọ yẹn wò àbẹ́ mọ̀ God bless you ma the same thing to this woman ṣé yẹn yín ṣé rí àwọn nǹkan tó fẹ́ ká sọ ń bì tó fẹ́ ká sọ ọ́ àwọn tó bá nírú heart yẹn tó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ káwọn náà lè learn kán lè change ni. Hmm. a sọ pé bóyá òfin ọlọ́run ò sí ń bẹ̀ a sọ pé òfin èèyàn ò sí ń bẹ̀ ẹ jọ. ọjọ́ hmm, eh. mi sọ fún àwọn bọ́ìsì yẹn náà pé kán ọ̀tọ̀ ọlọ́run nìkan kọ́kọ́ máa tọ́jú àwọn ọkọ mi ní kó wá jókòó sílé yín mi ní kẹ́ ẹ kọ́ ẹ máa tọ́lọ́run wọn lára hmm. òun ṣàlò yín bójú mẹ́sàn-án ló tì ń jáde kò dẹ̀ pa yóò dà yín lẹ́nu ṣe gbọ́ god bless god bless your ọmọ tí yes ṣe rí àwọn àwọn ọkùnrin wa máa ń ṣàwọn nǹkan tẹ́ pé tó má ti lọ fẹ́ yàwó mi yẹn kò mí ìpẹ́ máa fi responsibility yín lẹ̀ ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ àárọ̀ ọjà yé yín yín ò ní kẹ́ ẹ gbàgbé bẹ̀ èmi ò mọ́mọ́ tẹ́tà àwọn ọkùnrin wa máa ń bá káàkiri ṣóyún báyìí sìn kò lè jóbìnrin ló ṣerú ẹ̀ wọ́n ò ní forgive obìnrin yẹn bó tó bá ti débi àwọn ọkùnrin ẹjọ́ ká máa ní ẹ gbàgbé ẹ ẹ foríjì wọn ẹ jẹ́ ká lábòjú kúrò wá ìṣóbìnrin dáràn ni. bákan náà ni vice versa ó pé yes kò yẹ kó rí bẹ́ẹ̀ tó bá ṣe òfin tó mọ́kùnrin náà ló mọ́bìnrin tóbìnrin ò bá ti lè ṣerú ẹ̀ ká forgive ẹ̀ pé ìyá ìyá ni bàbá láìsí ló máa fi obìnrin obìnrin bẹ́ẹ̀ ṣe hmm. bẹ́ẹ̀ ni mo sọ fún yín màmá ẹ wo orú ẹ̀sìn tí ìyá Mohbad ṣe náà wúmọ̀ yẹn bá táyé wá kò ní gbàgbé ẹ̀sìn àgbáyé náà fi ṣe nítorí kó abandon ọmọ ẹ̀ for good ten years kọkùnrin kan náà wá lọ ẹ wo tí woman yẹn pass through woman yẹn ní iṣẹ́ sálárì wọn ò ka ó lóun láti lọ máa join àwọn tó ń ta ayé tó máa ń jáyé pẹ̀ ó ní lòun lọ ń ṣe so that òun á lè rówó school àwọn ọmọ san tó bá jẹ́ pé woman yẹn ò rówó school àwọn ọmọ san táwọn yẹn ti lọ gboyún tọ́lọ́kadà ti bá wọn sùn hmm. ẹ̀jọ̀ mà ẹ ká ro ṣe rí a lè máa rò pé ó ti dùn tán sìn ẹ jẹ́ ká ro nǹkan tí wọ́n yẹn pass through hmm. story kan lẹ sọ fún wa sí pé bàbá ọmọ yẹn bàbá yẹn eh, <laughs> grandma ẹ jẹ́ ń gbé grandma ṣé ó yẹ kí grandma ti lè gòkè náà ó yẹ kẹ́ ti lè gòkè ẹsẹ ẹ tẹ́lẹ̀ kẹ́ bá lè gòkè sí ẹ grandma Rebecca ẹ jọ̀ọ́ ẹ send request sí mi wọ́n ní we supposed to put a lot of men don't don't that okay ṣe rí tó bá yẹ pé ìgbà tí mọ̀ yẹn ń ká ọmọ yẹn kiri bóyá ọmọ yẹn náà ti wá lọ kú àbó tí ó ti sáré sáré sáré sáré ẹ̀mí ẹ̀ pin síbẹ̀ ẹjọ́ níbo làwọn ọmọ yẹn máa wà lẹ́nì. ṣòye yìí mà a kàn wọ̀rọ̀ yẹn pété kí yẹn ti dùn ó ti dùn tán àmọ́ nǹkan tó ti kọjá lọ àmọ́ gold tẹ́ ń wò yẹn a bá rí gold tá à ń kó sétí bó ṣe wà ìgbà tó ń gbọnú náà lọ àlè kó sétí ń gbà yẹn ìgbà tó yára àrà tó tó rọ̀ọ̀fù àlè kó sétí ìgbà tá a rí pé ó dùn tán làwa kọ wá rí pé àófìtì ah, yẹn ó ṣe é wọ̀ la ṣe ń wọ̀ òun lọ̀rọ̀ tá à ń sọ fún yẹn. nígbà tí màá yẹn máa sunkún sùn tó máa sunkún jí ṣáwa wà ń bẹ à sí ń bẹ nígbà tí màá yẹn lọ ń bá àwọn fámìlì yẹn ń gbà yẹn pé à ẹ bá wọn pé àbálágbájá ẹ wọn ni à ó ti jowú jù ẹjọ́ ẹ ti pín èròjọ ọkọ ẹ káàkiri èròjọ kiri ó ná máa yín sọ́ọ̀tọ̀ òun ni pé òun rẹjọ́ òun ti pọ̀ jù hmm. ṣóye yín onígbà tó wá dé lẹ́bù kò wọ́n wò pé náà òun jẹ́ kó lọ wá kúnṣẹ́ apá òun tó òun bá kú lọ́kọ láyé òun á tọ́jú òun. nǹkan tó jẹ́ kí wúmà yẹn rọ yẹn tọ́ lẹ́ni nìyẹn torí pé ó ti fi ṣírò pé òun bóyá kóun wò pé òun ò lọ́kọ mọ́ pé òun ò lọ́kọ láyé ó dẹ̀ face àwọn ọmọ yẹn ó dẹ̀ achieve him àwọn ọmọ yẹn kàwé wọ́n dẹ̀ jẹ́yàn torí pé wọ́n jẹ́yàn lénìí làwọn máa yẹn ṣe ń rojọ́ kiri pé wọn jẹ́ káwọn wá síbi wedding o wọn jẹ́ káwọn wá síbi introduction tó bá yẹ pé àwọn yẹn ti lọ fọ́lọ́ ti lọ gbóyún wọ́n ti ń tata ẹ̀yẹn láta ẹ má bínú o tó ti lọ gbóyún tó ti ń ta tó ń kiri pure water kiri ṣó yẹ yín wọn ò ní sọ pé àwọn làwọn bí wọn ó ní ààrẹ rí ìyá wọn ti bà ayé wọn jẹ́ ní tí wọ́n sọ nù hmm. ṣùgbọ́n torí pé àwọn ọ̀nlà lẹ́ni wọ́n jẹ́ èèyàn wọ́n ṣe é rí mọ́yàn wọ́n ṣe é sọ pé àwọn fẹ́ wá àwọn fẹ́ wá wọ́n tẹ̀ níkan náà àwọn ọmọ yẹn kan náà àwọn ọmọ yẹn yẹn ó dàpọ̀ nìyẹn ti wà lábúrò bí yìí tán bí léyàwó yẹn wọ́n nìyẹn ti wà lábúrò ṣe yé yí báyìí bàbá dẹ̀ ti máa wò ó sí pé àpàtàwọn dẹ̀ ti wà lábúrò àbúrò ti ó ti súnmọ́ òun náà nìyẹn ṣó ti yé yín báyìí ṣó yé yín ọ̀nà ó dùn àdé nígbà tí wúmà yẹn tó tó tó tó tó tó olómọ tó rún párún sẹ̀ẹ̀sì ni káwọn ọmọ ẹ̀ lè bà jẹ́yàn ṣó ti yé yín tí bàbá yẹn bá kàn wá dé just anyhow tó kàn wá dé bẹ́yẹn tó kàn wá fagbádà wèrè kan kalẹ̀ àmọ́ àwọn pàṣẹ ẹ̀yìn máa jìn àti wá wà bẹ́ẹ̀ náà bọ̀ tóun náà bá jẹun tó bá lójú tì náà kò lè débẹ̀ kó lọ́ọ́ máa pàṣẹ náà torí á débẹ̀ ibi tó bá ní kó jókòó sí náà náà máa ṣe àtàn bá fún náà ló máa padà jókòó sí bẹ́ẹ̀mi ṣe rò ó. ṣe rí ẹ máa gbọ́ ṣe rí irú ẹni ẹ̀kàn ní tó bá débẹ̀ ni irú wọn ló máa débẹ̀ tán máa fẹ́ fọwọ́ lálẹ̀ hmm. tó bá yẹ pọ̀ pọ̀ lọ pé wọ́n pé ni ikán ìjú tẹ̀tún nígọ̀ láti máa bá tẹ̀tún wá lọ sílé àná ọ̀fẹ́jọ́ sùn pé bàbá ẹ̀ eh. sì wà láyé ẹ bá pẹ́ ọpọlọ wọn dọ̀bálẹ̀ ẹ máa rí báwọn ilẹ̀ àwọn fámìlì ilé wọn ò ní tìjú. ìdàmíbọ́lá rárá rárá. òótọ́ ni ẹ sọ ṣe rí àwọn nǹkan tá a máa ń encourage ní nàìjíríà òun ló fà á tí problem wa ṣe ń pọ̀ sí i wọ́n ní i mean this life o no balance rárá bẹ́ẹ̀ ni kò balance nítorí wọ́n tọ́pẹ̀ láyé nìyẹn kò balance rárá nítorí pé ṣe rí kí ló lè jẹ́ kó balance ni pé a kì í fẹ́ òótọ́ ọ̀rọ̀ tó bá jẹ́ pé àwọn fámìlì bàbá yẹn wọ́n bá ti pe máa yẹn tù ọ́dà ń gbà yẹn pé come tó bá fẹ́ fẹ́ àní ah, kó má fẹ́ yàwó ṣùgbọ́n responsibility ẹ o ò gbúdọ̀ neglect ẹ àwọn ọmọ yẹn ní ọ̀la ẹ tọ́jú àwọn ọmọ yẹn tó bá pe máa yẹn tó bá kí o tọ̀rọ̀ sí máa yẹn níkùn máa yẹn á gbọ́rọ̀ ṣùgbọ́n àwọn fámìlì náà ló máa sọ pé ìyàwó ẹ ti dẹ̀mọ́ ìyàwó ẹ ju ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ni ó ti lè rojọ́ jù ìyẹn náà wá lò yẹn wọn ní bàbá ti jẹ̀fọ́ kò sẹ́fọ̀ kankan bì kankan ẹni tí ò ní kan ṣe ni àìmọye ẹlòmíì tó níyàwó méjì tó dẹ̀ tó dẹ̀ tọ́jú àwọn ọmọ ẹ̀ náà àwọn ọkùnrin míì wà tó níyàwó méjì tó dẹ̀ tọ́jú àwọn ọmọ wọn ìyẹn ń kọ́ ẹni yẹn ò ní kan ṣe oníranù gangan ni bàbá yẹn fúnra rẹ̀ ni èmi ò mọ bẹ́yàn ṣe máa wà tí àwọn ọmọ ẹ tó bá ń bá obìnrin jà èmi ọkùnrin tó bá ti lè tó bá ti lè dánmọ́nù kò ń ṣàbíamọ́ ẹjọ́ ẹ jẹ́ ká sọ tọrọ fúnra wa tọkùnrin bá lè dájú dájú débi pé torí pé wà àtìyàwó ẹ ń jà wà àtìyàwó ẹ ní misunderstanding àbí wà àtìyàwó ẹ ò ṣe mọ́ tó wá neglect ìyàwó tó tún neglect ọmọ náà nǹkan burúkú ni o ẹ jẹ́ ká power tap ẹ jẹ́ ká gbé ten thousand ẹjọ́ torí ọlọ́run ten thousand ẹjọ́ ẹ jẹ́ ká power tap kò ń ṣe tó dáa kì í ṣe ìgbé ayé gidi ẹ má jẹ́ kí n tàn wá tí èèyàn bá ń fẹ́ àlùbáríkà tí èèyàn bá dẹ̀ ń fẹ́ ìtẹ̀síwájú nínú kan tí èèyàn bá wà láyé ọmọ gẹ́gẹ́ làwọn ọmọ yẹn dúró lọ́dọ̀ ọlọ́run tẹ́ pé wọ́n wá sílé ayé ẹ jọ̀ọ́ wọ́n láwọn alábòsí ah, bẹ́ẹ̀ ni àwọn fámìlì ọkọ̀ kan wà fẹ́ẹ́ tẹ́pá alábòsí ni wọ́n bẹ́ẹ̀ ni alábòsí ó máa rò tọrọ lẹ̀ báyìí wọn ò ní sọ kò sí nǹkan tó ní ká má sọ tọrọ ká ní máa yẹn rẹni sí létí ń gbà yẹn ni ó ṣeéṣe kí máa yẹn gbọ́rọ̀ bẹ́ẹ̀ ni kò ní abandon àwọn ọmọ yìí ó ṣàwọn kó wọlé làwọn ọmọ yìí àwọn ọmọ tó wàá béèrè ń gbà yẹn ò wá gbọ́ pé àwọn ọmọ yẹn fẹ́ ṣèyàwó ń sìn àwọn ọmọ yẹn ti jẹ́yàn lénìí ò lọ fẹjọ́ sùn ẹ̀ wọ́n jẹ́ kí wọ́n wà níbi introduction ọmọ yẹn kìnnì kan ẹ̀yàn tó wá fẹ́ ṣe wedding ṣé wò ní síbi wedding ni wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ kó yẹ kó máa wá kiri ká ilé àwọn fámìlì ìyàwó ẹ̀. ṣe rí àwọn nǹkan wà tó yẹ pé ṣe rí àwọn ọmọ yẹn náà tó bá béèrè lọ́wọ́ àwọn ọmọ àwọn ọmọ lè má fẹ́ rúdù sí bàbá wọn ṣùgbọ́n àwọn kan wà tó wà tí ò pọ́nyàn lé ọmọ yẹn á ti sọ sórí yẹn á ti sọ fún ọkọ ẹ̀ náà náà pé à dáàdi wa abandon wa for a long time ni wọ́n á wá torí ọmọ náà ṣáà máa kárí ọkọ ẹ̀ along ẹ̀jọ̀ ojú wo ni kí àna ẹ máa fi wò ẹ́ yíyan bàbá yẹn ojú wo ni káwọn àna yín kó fi máa wò yín ojú wo ni kán fi wò yín pé ah, bàbá ìyàwó mi wọ́n àbàdàn àwọn ìyàwó mi ò ní free bàbá yẹn ò ní free tó bá tiẹ̀ jẹ́ kẹ́ ẹ jókòó ńbẹ̀ níjọ́ kínní náà tẹ́ bá jókòó tẹ́ bá wá wá síbi kínní ẹ jẹ́ ká para táàpù ẹ̀jọ̀ ten thousand là ń lọ ẹjọ́ torí ọlọ́run fọlọ́ọ̀bà bẹ̀ wá ní má yẹ kí kínní ìjà wa dànù tó bá ti já àmà tó padà bẹ̀rẹ̀ ní o ẹjọ́ ẹ jẹ́ ká para táàpù ẹ jẹ́ ká tẹ̀ kó lọ fà kó lọ fà ẹjọ́ torí ọlọ́run ẹ jẹ́ kó lọ fà ten thousand ten thousand ten thousand jẹ́ ká gbé wa jẹ́ ká gbé gbé wa débẹ̀ ẹjọ́ wọn ló fẹ́ kó sínú agbádá ńlá ni <laughs> àwọn abimáwò god bless you ṣe rí kò sí nǹkan tó dàbí kéèyàn dúró tọmọ hmm. wọn lágbọ́mọjú lọmọ máa ń mojú ẹjọ́ gbogbo àtà bá jẹ́ bàbá ẹjọ́ ẹ̀rín àyẹn àti ìyá àwọn ọmọ yín lè bàjẹ́ ó lè dàrú ṣùgbọ́n má jẹ́ káàrin àwọn ọmọ yín kó dàrú nítorí pé téèyàn bá ṣe ọmọdé gẹ́gẹ́ bí ètò kan tá a ṣe tá a sọ̀rọ̀ lórí ẹ̀ lánàá pé téèyàn bá ṣe ọmọdé ọmọdé ò kì í gbàgbé ọmọdé ò kì í gbàgbé àǹtí kan sọ experience ẹ̀ pé òun gbọ́dọ̀ bóyọ́dọ̀ àbúrò màmá ẹ̀ lọ láwọn gbé wọn ní ẹni yẹn wọn ló wá wọn ní lójú ọdún kọ̀la wọn náà wá lọ ṣerun àwọn lọ ṣerun àwọn ìgbà tá a máa fọṣẹ yọrun tá a máa fi lọ ọṣẹ sódà kan tá a fi máa yọrun yẹn wọn làwọn wá lọ ṣerun ọlọ́run tí yẹn wá mú àwọn ẹ jẹ́ ká power tap ten thousand kí ni ìmáa já wa dà ẹ má jẹ́ kó já wa dà ten thousand ẹjọ́ torí ọlọ́run ẹ jẹ́ ká ètè power tap ká kọjá ten thousand ẹjọ́ gbogbo ọlọ́run bàbá ẹ jẹ́ ká gbọ́wọ́ lé kó lọ fà kó lọ kó lọ dáadáa ẹjọ́ ẹjọ́ ẹ má jẹ́ kọ́wọ́ ròyìn ẹ tẹ ẹ tẹ ẹ tẹ ẹ tẹ kó lọ hmm. ẹ ṣé god bless you wọ́n làwọn ti lọ ṣerun oníjọjọjọjọ táwọn máa ń ṣe yẹn wọ́n làwọn ti ṣerun àwọn ti ṣe gbogbo ẹ̀ wọ́n ní làwọn bá délé ìyàwó ẹ̀gbọ́n wọn bá sọ pé yìí ni wo ló lọ ṣe àwọn wo ló sọ pé kó lọ ṣerun ta ló fẹ́ láyè kó lọ ṣerun wọn náà bá mú sí ṣọ́ọ̀ṣì wọn bá ṣe gérun àwọn nìyẹn wọn ló dun àwọn wọn láwọn sọkún lọ́jọ́ náà wọn lọ́jọ́ ọdún báyìí gbogbo èèyàn ló ń gbórí kiri tán forí wọn ṣakọ báyìí wọn lórí tó ń bolo làwọn gbé wọn láwọn ò gbàgbé kinní yẹn wọn tán láwọn bá láìjẹ lọ́jọ́ yẹn àwọn máa pa yẹn níbi káwọn pa wúmà yẹn ló ń ṣe àwọn bẹ́ẹ̀ náà nírú àwọn Ik ben het Cloud Pillow kussen. En ik haal iedere dag... Alles uit het leven! Want hoe meer je leeft, hoe beter je slaapt. Haal ook alles uit het leven. En slaap beter. Kijk op cloudpillow.nl Baba, wọn máa ti ṣe àwọn ọmọ yìí torí pé lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ọmọ yẹn lè rí bàbá míì tó ń kàn ọmọ ẹ̀ káàkiri àwọn ọmọ yẹn náà máa wò pé bàbá tàwọn wà níbì kan báyìí. wọ́n mọ̀ pé àwọn náà má dẹ̀ ní bàbá ó bó ní bàbá tàwọn wà bàbá tàwọn wà abandon àwọn bàbá tàwọn fà wọ́n lẹ̀ àwọn ọmọ yẹn wọ́n máa níbi tí wọ́n ti ń rò wọ́n á níbi tó bọ́ sí lára wọn á níbi tó ti ń dùn wọ́n ṣùgbọ́n àbá wọn fi àwọn tá a bá ti nírú feelings yẹn la máa mọ nǹkan táwọn ọmọ yẹn pass through nígbà táwọn ọmọ yẹn wà ní irú age yẹn nígbà tán bá rí bàbá mi tó gbọ́mọ ìwà sí school throughout the school life of àwọn ọmọ yẹn wọn ti ẹ̀ feel pé bàbá kan wà níbi kan tó bá wọn wá sí school bàbá yẹn ò yọjú bàbá yẹn ò rí wọn níjọ́ tó ń sìkì níjọ́ tó dáa níjọ́ tí ò dáa níjọ́ tí wọ́n ní kán pò bí wọn wá àwọn ọmọ yóò rí ọ̀rẹ́ nìkan kan ṣó yẹ yín báyìí àwọn ọmọ yóò rẹ́ nìkan kan dúró fún wọn pé à èèyàn kan màrè ṣó ti yẹ yín báyìí wọn ọ̀rẹ́ ni dúró fún wọn ṣó yé wa ẹjọ́ nítorí ọlọ́run kò síbi tí ìṣe ò sí ẹjọ́ kò síbi tí àti kí n kádì alẹ́ ṣó ti yẹ yín báyìí mo fọlọ́run bá bẹ̀ wá ẹjọ́ àwa tá a bá jẹ́ pẹ́rẹ́ǹtì tá a jẹ́ bàbá gbẹgẹ bá ṣe sọ aṣọ irú ti ya Mohbad ya Mohbad lásọ yìí ẹ wo ohun tójú ya Mohbad lórí social media yìí ẹ jẹ́ ká power tap kí nìyẹn ti fẹ́ wọ kí ní ẹ jẹ́ ká power tap o ẹ jẹ́ ká power tap ẹ ló mà ẹ bá mi mute ẹ ẹ ṣe ẹ wo nǹkan táwọn yẹn fojú ìyá Mohbad rí léṣù pé ìyá Mohbad ò léṣù pé ó àbádọ Mohbad ẹ wo ẹ wo ẹsìn tán fi ṣerú social media yìí tó bá táyé wá kò ní ṣerú ẹ mọ́ àmọ́ tó bá ti débi àwọn ọkùnrin a máa ń fi pé àwọn ọkùnrin ní right sáwọn kankan irú ẹ̀ lọ́rọ̀ bàbá Mohbad tí mò ń sọ lẹ́ẹ̀kan tó ń bọ́ síbù mí lára àwọn èèyàn àwọn èèyàn máa ń fi ìpọ́kùnrin ní right sáwọn kankan kò dẹ́yẹ kó rí bẹ́ẹ̀ nítorí ọ̀la níta bá ṣe fún àwọn ọmọ ìlànà yẹn máa padà ṣe fọlọ́ òní jẹ́ ká aláre lọ́jọ́ alẹ́ a máa ní ìdààmú alọ́jọ́ alẹ́ gbogbo ẹ̀ náà kọ́ lówó ẹ lè ṣiṣẹ́ kẹ́ ti lówó lẹ̀ kíyàn ti lówó kẹ́ ti ṣiṣẹ́ owó dání fáìn bọ́ ẹ máa padà ní ìdààmú ọmọ yìí ọmọ èèyàn láyọ̀ èèyàn lọ́jọ́ ọ̀la nígbà téèyàn bá ti wá àbádọ́nà ọmọ ẹ mọ̀ pé ti bírèkì heart àwọn ọmọ yẹn nìyẹn ọmọ tẹ àbádọ́nà for nine years tẹ́ ẹ̀ tiẹ̀ fẹ́ kí àbóyá wọn exist bóyá wọn exist ẹ̀jọ́ ó wá yá ń sè é wá gbọ́ kán fẹ́ ṣe wedding wọ́n ṣe introduction wọn pè yín ẹ̀ wá ń fi ẹ̀ wá ń pariwo ká ẹ̀ wá ń ṣe wàhálà káàkiri ẹ̀jọ́ nítorí ọlọ́run hope sexy ẹ̀jẹ̀ àbíjáde àdálùmọ̀ àwọn kọ́ dá sí ṣé hope sexy ló kọ́kọ́ sọ̀rọ̀ àbí Mr. Délé.